I want, I kan ló sọ pé o ò lè bá àwọn Mercy bẹ̀ mọ́. mo fẹ́ oh. privacy àti comfortability ìwọ ọkàn náà ló dẹ̀ lọ pé agent fún ẹ ṣé mo mọ̀ kọ́kọ́ pa ẹni. ẹ ó yá sọ fún mi nígbà tó ka gbogbo ẹ lẹ́ẹ̀sì gbogbo àǹfààní èmi àti ẹ̀kọ́ ni. o ò fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kó máa blame èèyàn dáyọ̀ dáyọ̀ blame bẹ́ẹ̀ o ti láìkẹ́ jù. olórí burúkú ta tún lọ bá tó pe rẹ̀ legend ló ní kí ẹ òun fẹ́ mú wa lọ́lé ó ti kọ́kọ́ fọ́nu ká tó délé náà ẹ táwa bá rí ilé o àmọ́ ṣé ilé yẹn ó jọ ilé téèyàn fọ́ débi tó jẹ́ pé ó máa o ní ọpọlọ wà láì ọdẹ ni ẹ mo ti máa ń sọ fún ẹ o stupid gan because you don pẹ̀lú gbogbo sísá ṣe kí ni máa. àti ìlẹyìn méjèèjì bó ṣe ṣe fún ẹ̀yìn ni mo like. kò dá wà láì kò dá because i was ah ah who are very very pissed. I swear I'm so tired. Irú ilé jàtijàti yẹn ni a máa máa gbé náà. Orí nǹkan tí jọ̀tì yẹn ṣó dẹ̀ fẹ́ mú mi torí bàtà. Ọlọ́run ló yọ mi, mo sá fún ni jọ tó fẹ́ mi ìmọ̀ kan tó kàn pẹ̀lú bàtà tó ti ti yàn wọ nǹkan tó fẹ́ wòyàn kan níyàn lé wò ni. èmi tí mo ti wà yé mi mọ mo ṣe máa ń sá fún tó bá ti ń pò ń bọ̀ báyìí. ẹ̀bọ̀ ṣubú wọn náà ní ìpínlẹ̀ ní ibi bàtẹ́ ó ṣe jẹ́ pé mi náà máa ń dájú lé ní gbogbo. ayàtọ̀ síra wa ọmọ pé gangsta ṣe ra wa gangsta ṣe ra wa <laughs> nonsense people tó frustrate wa lé ní sáà. àwọn ọgọ́ ìrora ọgọ́ bíi ti bẹ̀rẹ̀ ni. <laughs> Hello. Àṣé ẹ rí wípé òórùn pọ̀ díẹ̀. Àjálù ó pọ̀ gan-an, ó tayọ lára. Tẹ́ ẹ bá máa ẹ̀ wọnú mọ́tò, kò yẹ kó òórùn máa pọ̀ ọmọ tó dáa bíi ti yín báyìí. Oh, ṣe <laughs> kéde máa wo, um, we are just going to the main. Oh really? Exactly, ibi tẹ́mi gan lọ nìyẹn, so uh, just hop in please, uh, come in. Uh, uh, no, never mind sir, the junction is just a couple of minutes. Àní ah, pẹ́ débi ẹ̀sìn, jẹ́ ká mọ̀ lórí. Ah, oh, oh, oh, mm. Pardon my manners, um, my bad. Um, orúkọ tèmi ni ọlámìjì. i'm tiwalola and she's romola. oh tiwalola romola those are beautiful names. i'm not going anywhere. mi ò lọ bí kankan ọmọlá ojú máa ń ṣe ìwé ilé ẹ̀kọ́ kò báyìí tó bá ti dé sí ẹ ọ̀tẹ̀ ní ẹ ìwò kí dúdú ṣé kò bẹ́ẹ̀ mú ọ̀lẹ́ jí wá gbé má wọlé wọlé wọlé wọlé èmi ti sígbẹ́rẹ́. wọ́n ti sígbẹ́rẹ́ ṣe ìwọ náà rán sí mi láti family dájú mi dẹ̀ mọ́tò mi nìkan lọ bí tí wọlé ìbàdàn gbé yan tọ́tọ́ fà gbogbo ara èèyàn sí kí láti máa sọ lẹ́sùn wá sẹ́ẹ̀. wọ́n ṣe cute kò lè ní bad intention. cute lọ fi mi tó fáyà wọlé wọlé tí náà ló ṣì ń wọlé. Ah, Thank you. Ah ẹ ṣe gan o <laughs> tètè rí wa tẹ́gbẹ́ wa lórí àwọn èèyàn míì tó bá jẹ́ pé wọ́n rí wa bẹ́ẹ̀ yẹn wọ́n á kọ̀ drive lọ ni níwà ohun yẹn mú gan-an ah, you know I was telling you babes <laughs> eh, I was actually telling am pé ohun yẹn mú thank you so much. Welcome, mom. SOJ, why are you so stupid? Creating my home for like five times, kó tó she ṣí for me. mi. No, ọ̀gá ẹ̀ hàn mọ́. home now. mọ́ náà. Pípé pílẹ̀ tẹ̀. Oh, I must have been so stupid like my máa bẹ́ẹ̀ sọ òyìnbó. Creating mo tẹ́ pínpínpín bí ẹ̀ márùn-ún kó tó wá ṣí gate fún mi. Ah, thank you. But she ń bi ní nìyẹn. Nǹkan tó ń ṣe pé mo wà mo wà ní toilet. So, moon ń drop àwọn beat yeah one after the other. I mean, moon ń bú block lọ́wọ́ So, bí mo ṣe gbọ́ ọ̀hún yẹn àṣekágbá ni mo fẹ́ drop i mean the shit all of a sudden mo ṣe àṣe one way or the other ni mo ṣe sáré wá open gate yẹn so sorry for the delay nǹkan tó ń ṣe mí ni. mo máa ń sọ fún ẹ wọn ò sọ àwọn ọ̀rọ̀ yẹn pé sọ̀rọ̀ sọ̀rọ̀ shit bàbá. wà á lọ lọ ìzara ẹ mo ti máa ń kọ ẹ orí ẹ ò fẹ́ pé. Okay, very good. I, I, I'll take your precaution. Uh, please, just ignore this crude guy. Oh. It's just my, <laughs> it's my gate man and he's stupid. Ah, it's obvious. <laughs> Obviously. Kí ló dé tó wọ slippers? Eh, mo ṣe ń bi ní nìyẹn. Mo ṣe olómọjẹ kíkọ tá a kúrò kó kó bá iyì tá a kúrò jẹ. Nǹkan tó ṣẹlẹ̀ pé mo sábàtà sí òòrùn ni because of heat of my leg and to make you wọ mi kì í stockings so heat tó máa ń jáde níbi tó bá bùtì jáde at times ó lè ó lè fún yàn corona so mo bá ṣe sí oòrùn pé kóru pa ní mo bójú ṣe bẹ̀rẹ̀ láàrin òru so òjò yẹn very heavy one ó rọ̀ sínú bàtà yẹn unknowing to me mo kẹsẹ̀ bọ́ ó dà pé mo wọnú pool immediately ni mo yọ ẹsẹ̀ yẹn pé ah ọ̀kọ̀ọ̀kan láyọ̀ ṣe inú bàtà not even ṣòkòtò as Yorùbá would say you understand me so ni mo fi sá pé tó bá gbẹ I will return to the beginning. <laughs> Just ignore him. He's a very crude buffoon. <laughs> Uh, so, um, ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀, ẹ and serve you a very chill drink. Mm-hmm. Ẹ sí ní soja's uniform, Me team will kàn to change the uniform àwọn soldier. <laughs> Wake up. Wait, no, eh, just ignore him, ignore him. Mm-hmm. You, you're not putting on your own. Ẹ wọ́n ti tọ̀dọ̀ yìí. Yes, come coming. Come in. Well done. Ah, yes, mommy. I'm just to behave yourself. Yes, I will, sir. In case you need anything, I'll be here. But You need anything. Okay, I need to go. Uh, okay, very good. Uh, see? I won't. I won't move. Very good. Well Thank you very much. Ah, it's okay, it's okay. Sorry, I was too emo. Sorry, go. Okay, later. I'm so sorry. Thank you. Okay. Thank you. Yeah, ẹ má bínú pé mi ò lo train. You know, uh, uh, is this is this a man serving you? I leave you fine gan. Ṣé láti ìta yẹn tí mo ti wù bẹ ṣe fine lè ṣe fine. oh thank you thank you thank you. <laughs> but ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń bá mi sọ̀rọ̀ nu mọ́tò that agent must be very stupid o láti gbé yín lọ sí àwọn ilé abẹ̀rẹ̀ wọ̀ tó lè gbé yín lọ. Ah, ẹ wo orí agent ò máa pé ń tiẹ̀ ni o kẹ́kẹ́ máa believe ni pé irú àwa ìbáṣe fine yìí kó máa gbé wa lọ sí àwọn ilé burúkú kan tó dẹ́ pé ah, mi tiẹ̀ lè wẹ̀ débi tí máa ẹ̀dẹ̀ rí ibi tá a ti ẹ̀ ń gbé tẹ́lẹ̀ gan-an omi bíi òòdà because èmi ara mi máa tètè react yes ṣé mo parọ́ ni ó máa tètè react. ṣẹ́yìn gan wá rí ní wípé your PPA is very close to my house. no ah it's not far just it's <laughs> trekkable just that we don't trek or um, we trek but we can't trek. Ah, since ti ẹ̀yin wálé kiri tẹ́ ti ibi tẹ́ máa gbé um, if you don't mind and if you're not thinking I have an ulterior motive mm, báwo pé tẹ́ fi ń ṣe wàhálà kiri why not just come put up with me. wọ́n gbà lẹ́nu mi ikọ́ tí mo ṣe fẹ́ sọ nìyẹn pé ọ̀nkú o ilé yìí o kò jìnnà sí ppa wa o wípé káwa máa gbé bíbá ẹ̀dẹ̀ sọ god bless you sir ẹ wá ní our ah, mind ah, ah, àbàsí mind ni àṣà mind ni our mind. ọ̀nkú ìyàwó yín kọ́ ó bá dà ń pa àwọn ọmọ mi máa nà wá o. <laughs> okay okay okay ṣe é rọwọ́ mi. I am single. Mi ò tí níyàwó. Oh. He's single. Eh, ẹ̀yin lẹ̀ tí rẹ̀ di. ready. ṣe fáyín tó to ẹ sí. A jẹ́ pé ní good taste gan nìyẹn because ẹ wo bẹ́ẹ̀ ṣe ṣe everything very classy, beautiful and colorful. Ẹ try gan ni. Wílé yín fine o. Ah, ah. Better very ah ah very much better. Èmi tá ti manage lele. tí ò bá kéré jù fún yín. No, a kò kéré. Ó kàn jẹ́ pé ṣẹ́rí TV yín yìí ó tóbi yes but exact one tó jẹ́ pé àwọn máa ń lò nílé wa náà exact one inches dey call tóbi díẹ̀ síra wọn hmm. yes exact one exact one ah ẹ ti ẹni ṣàdájà ọkọ ní ṣàdájà yẹ kíní. ọkọ àǹtí mi ní Àbújá ìkan tó ń lò nìyẹn hmm. ó kàn jẹ́ pé ah, tíyìn kò kí ń yí ó máa ń tí wọn yẹn máa ń yí ó dẹ̀ máa ń change iná ó ní remote tẹ́ bá kọ̀ ti tẹ̀ báyìí green yellow red white different colours mm. ẹ̀kọ́ máa wọ́n máa máa change ṣé ti yín ò kí n ṣe bẹ́ẹ̀ ni. eléyìí ò ní remote eléyìí tí wọ́n fẹ́ change colour ẹ̀ máa ní láti lọ sí ògiri when i off on. switch I tún dé sọ. <laughs> yeah o máa láti switch ẹ̀ o máa change colour. bí ayé ti easy ju gbogbo ìyẹn lọ ẹ̀kọ́ máa tẹ remote green gbẹ́dú máa change. maybe i'm still backward in that area i need to upgrade. <laughs> it's not like that owó kọ̀ pọ̀ ju owó lọ ni. ìwọ náà rí rẹ̀ rí. àwọn lówó gan-an lówó gan-an tí bá lọ sábùjá ọ̀dọ̀ wọn ni mo máa ń dúró sí ọ máa ń bẹ̀ mí gan pé kí n wá pé a ò lè wá sílé wa kalẹ̀. well <clears throat> oh, uncle thank you very much for being so nice and kind ẹ ṣé gan ni thank you very much ṣé lè ṣe mẹ́pẹ́ tẹ̀ tí mo wá rí tipẹ́tipẹ́ thank you i really appreciate you. he's a very very nice man wàá rí cute man báyọ̀ wọ̀ wá ní nice. Dating me, okay? This is my first time of entering this, this place, this house. Imagine báwo la yẹ kí wọ́n can I stay there can I you she's not even coming out she get no respect to tell it mama lẹ́yìn tèmi tó ń bá ti gbà not staying in the house mi just dúró síbẹ̀ mo bá tẹ̀sẹ̀ sóòsì mi lóyún mi ìgbàtà máa gbé bẹ́ẹ̀ ọjọ́ ìlọlẹ̀ ní ìná ló yẹ kó jẹ́ ni mi ò ní undies òun náà kò ṣe pé òun kò kọ́dá ni o no undies no toiletries nothing dirty girl ó kókó tí wàá yẹ pé mo ṣe message náà lọ́wọ́ náà won't I change my pad aṣọ wo ni mo fẹ́ wọ̀ sùn she's not even cultured kò ní manners akọ̀ máa bí a máa sọ̀rọ̀ anyhow she's too forward ah nonsense. take it from here ṣe ti gbọ́. bó ṣe máa ń ṣe báyìí náà ò dé bá mi tó náà. gbogbo nǹkan ni kò máa bẹ̀ ṣe ó rí borí bójú ẹ̀ ṣe ń dọ́bọ̀ ṣe fáìn mí kọ́ kọ́kùn ti ẹ̀nu lójú ẹ̀ òbí mi ṣe rí ó rí pé mo ti wà stressed ní látẹ̀kọ́ tí mo ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ àti létà tí mo ní mo ti tò àtúndé bíbà ìmú mo tún tòtòtòtòtò kí ló dé gan-an. kí n tó sóò lè bá mi tó ló ń sọ yẹn pẹ̀lẹ́ máa ṣèrè gúngbà náà mo ti to díẹ̀ ń bẹ ìwọ náà wàá ṣe ètò kù wàá ṣe ètò kù náà. o ṣe o ṣe má ṣe òbúlé mi lórí. tiwa ṣé òfin òpè bá ṣe kó wá lè bọ̀dọ̀ oníbọ̀dà yìí kò mú sẹ́ǹsì wá ó lè máa parọ́ pé òun ò níyàwó kó dé níyàwó wọ́n máa ń ṣe o wọ́n máa ti fẹ́ yàwó máa bímọ sí abroad bó ṣe máa ń tọ̀yàn nìyẹn o. gbẹ́nu ẹ sọ̀hún tó tó yọ lóhun ṣe ní problem báyìí kó ṣe látẹnumọ́ báyìí ó máa ń rojọ́ gan-an o ẹ kò ń sọ̀wọ̀ gan o ẹjọ́ ẹ pọ̀ o ogójó yìí títí títí títí tí ta fi débi báyìí ẹ kíríkọ kíríkọ ṣó make sense ṣó dà kò make sense ó gbé báàgì ẹ ó tó aṣọ sí kò make sense ó débi báyìí ó bẹ̀rẹ̀ sí ń tó aṣọ sí wardrobe o dẹ̀ ní pé kò make sense nítorí ọlọ́run fi bílẹ̀. tí wà ó tiẹ̀ kí fẹ́ gbọ́ opinion tèèyàn o kì í fẹ́ gbọ́mọ títí ẹ wọ́n nìkan ṣàní mo tọrọ òpònú ìgbà tó bá nà èmi àti ẹ wàá mọ̀ èmi mi ò ṣáà lè jà mi ò lè jà omi lè jà torí wàhálà ti bẹ̀rẹ̀ lọ́rùn jù mí. lọ́jà agé kóbìnrin wa kò tiẹ̀ ní àtẹnumọ́ òde tẹnumọ́ ẹ ṣé ó dáa tó bá dẹ̀ níyàwó kọ́ níyàwó fórí ara wọn nìyẹn à ń bọ̀ o ò sọ pé kinní o títí tó fi dé bíbáyìí bíbáyìí ẹjọ́ lòun rò o dẹ̀ tó aṣọ ẹ ó ní pé o ti tó tán ṣé orí irú wardrobe tó fine báyìí. orí glamour wájú wardrobe ló tún wá ń sọ débú ló tún ló tún fi ń sọ̀rọ̀ anyhow. orí ibi tó da ó wá tán ó tún wá ń disturb. you need to stop this. You're not from the village. Èwo ni Karosa, Karosa, Karosa. My name is Olamiji. But you can also call me Ola. I know your name is Olamiji. Okay, okay, okay. Um, Ola, good morning. Good morning. And how was the night? It was, it was fine. Um, Ese Murabishe? Of course, you can see I'm set. Okay, all right. So, um, you want Tiwanko? She's inside. She's in the Oh. I'm oh. also feeling sleepy as well. I think I'm picking propositor. Oh, okay. Um, the thing is, when you're ready to eat, check the kitchen. The store is what what you want the kitchen, what you store there. Mm-hmm. Then anything tẹ́ bá fẹ́ ó wà But in case tí ẹni tó bá wù yín you can send my gate man to get you something. Okay. He's familiar with the eateries around here. Okay, okay. That's the best the kitchen, right? Yeah, that's the kitchen. All right then. Okay. Kenny, nice day. Yeah, I should be on my way now. Walk through my life, just a walk through my days. Who's gonna share with me my time? Who's gonna share with me my days? To Roger, baby, I know. Would you tell? ṣe rí. The care is all I need o. Oh. Ah, eh. Tiwa Tiwa ah òun bá yí ọ̀tẹ̀ Tiwa dìde. Jẹ̀wọ́ bó ṣe ń fẹ́ mi, èmi kọ. Fóònù ni àbó ti jí sáyé kí n gò ló ṣẹlẹ̀ ṣé o mọ̀ pa máa resume sí pp àbó fẹ́ káwọn pp yẹn kọ́kàn kó máa pariwo lé wa lórí unnecessarily kí ló ń ṣe é ganan dìde jàre. ló ṣẹlẹ̀ ó ń jíun kí ló ṣẹlẹ̀. anyways mo ní kí wọ́n á sọ fún mi pé Ọlámẹ́jì mo rí ìgbà tó ń lọ síbi iṣẹ́ sọ ó dẹ̀ sọ fún mi pé bàbá ti fẹ́ dáná fún stofan nínú kitchen kí ló ń ṣe é báyìí tó kàn yó ó gbọ́rọ̀ food ó dìde bó ṣe ń lọ́ra ṣọṣọbìnrin lélẹ̀ bó ṣe ń ṣe then tabadẹ fẹ́ anything ká security so dìde ńlẹ̀ ń sìn báyìí kò jẹ́ ká máa lọ jọ nítorí ọlọ́run ṣó ti gbọ́. inú dá dem blame mi ohun àtijọ́ yìí orí èsì bó ṣe ń la orí mi báyìí wọ́n pẹ́ ẹgbẹ́ mu wa. wàdé màá dúfẹ́ màá kálà pọ̀jù báyìí lọ bó ṣe tún máa lànà ènìyàn tó ẹ̀ṣẹ̀ ń gba èsì ni ẹ mú nísòó kí ni nǹkan tó ti wá sí. time ti lọ àlè dáná kọ̀ọ̀kan mọ́ mo fi pé kó jẹ́ ká lọ sí tree ká lọ ra fast food tábàdẹ̀ ti ń bọ̀ a máa ra nǹkan ọbẹ̀ thank God there's food stuff already so a máa wá dáná ọlámìjá àti ẹ̀ lè jẹun ìwọ náà lẹ rí ẹnu ẹgbù àlàyé wà lè fi jẹun mo trust yẹ. ẹ náà náìsó wà òkè a máa lọ sí tree káwọn tiẹ̀ dá káwọn tiẹ̀ sún jẹ́ fọlámìjá mọ́ ká ti help wọn ó fi wá sínú ilé ká. ẹ̀rí nǹkan kan kan ẹ̀bù láìfò ṣé òwò lọ ẹ̀bù láìfò àbóhùn náà ẹ̀bù ayé ẹ̀. gẹ́ ọ̀ ìlàsán ó yá dìde jàre. ẹ ní sòwò tó ti ń lọ ni ẹ̀kọ́ tẹ́lẹ̀ fẹ́ sọ fẹ́ ni pé ogun kan tó sọ wà láì mú gbọ́ ẹ̀kọ́ tẹ́lẹ̀ kan fẹ́ ni pé yọkọ bá mi ṣe bíi toast bread àbí ah, noodles kí kọ́kọ́ fi jẹ yẹn náà. ó nà má sit ṣe ọlọ́run máa jọ tap èmi mo ṣe bí kinní ṣé signature ẹ ló fi ń pè fún mi nsìn ṣó fẹ́ lọ gbé wá ni. àlè yóò gbádùn lè ń mi pé mo fẹ́ tójú ohun tójú kù owó èrè kọ́kadé fún ẹja. Everybody is waiting for the day I will give my wedding date. But no one cares about what I'm going through. Daddy to my borrow, Jay lọ sí nàìjíríà àwọn ọmọ nàìjíríà dá as if they are the best so kò sọ ọmọ tó dá lamẹ́ríkà bí if you don't marry don't come back to America he believes so much in Nigerian ladies he believes they are the best and gbogbo àwọn tí mi ti bánsẹ̀ all of them owó mi náà wà. I love you I love you every angle just because of my money they don't even know the true meaning of love. Can anybody <laughs> confuse? My mama said, Anybody my mama surround saying, I love you, I love you, but if they get to know some certain things, they run away. <sighs> God, God. Okay. Just tired, fed up, fed up, tired of all this. Yeah, Mercy, what's up now? <laughs> Whoa, our government ṣe bàjẹ́. Oh. Oh, you're kó tiẹ̀ trust me. pé Eh, máa ti fẹ́ wá sọ́dọ̀ bó anytime tí má ti ní ká wá báyìí tí wàá máa complain ni pé a ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láti pípé o ó ti rẹ̀ wá o kinní kan bla bla bla bla bla bla oh really ẹ fẹ́ wá. anytime tẹ́ bá ti fẹ́ wá náà ni màá sọ fún tiwa lọ́la I actually can't wait to see you girls okay okay I'm, I, I'm expecting you all right definitely be good now okay the care all right yeah bye ẹ̀gbọ́n náà ibo lọmọ tí wàá ti wà náà ah, ah mo regret pé mo mọ jẹ́ òyì èmi kọ ìmọ̀ àdáná máa ṣe everything a tún dúró pé kí n tún wá sẹ́ẹ̀fù kò tiẹ̀ lé wá jókòó kò tiẹ̀ jókòó tí mi kó máa bá mi rojọ́ ń bíbà ẹ̀ ṣó fẹ́ kí wàhálà àpáyà ẹ̀ ni tiwa tiwa lọ́lá. ẹ ẹ mú bò ó wait wait wait. Falando, falando. Wake up, man. Wake up, wake up. Ṣé ọkọ̀ ìjẹ̀bọ́? Um, àwọn girls nǹkan. This will be my last warning tí mo bá tún rí ẹ tó wọ slippers yìí i'll kill you. okay um, ọ̀gá kí ni tẹ máa ń bá mi rà yẹn ẹ bá mi gẹ̀ tiẹ̀. mo máa bẹ̀rẹ̀. àlékún. bro orí ẹ ti dàrú. sorry i'll go out and buy it myself. kò kú sí nǹkan tí máa lé mọ́ here now until tí n bá délé tinha malo mali mo giri Wow. Ta ló ń dáná tí gbogbo ilé ń já fíkanfíkan báyìí? <laughs> It's gonna be a good day. jẹ́ wá tèsí sí ẹ̀ àwọn nǹkan tí wọ́n nìyẹn sì sí bọ́dẹ́ ìná ti mọ̀ pé ilé ẹ̀ ń gbà níbi oúnjẹ tó. ẹ gbà mí even with the door closed I could still perceive the aroma right from the sitting room. ẹ káàbọ̀. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ta ni olówó ṣíbí. àwa náà ni àwa ni. ẹyin mélòó kí ló kí ló máa ṣe ẹkọ náà ẹ wo ẹ má dáhùn ibi tó dúró sí látàárọ̀ nìyẹn tó ń tẹ fún ẹ wo èmi ni mo ṣèjà rẹ ṣàyẹ̀pé mi ò mú sponge àná lẹ́ẹ̀kan máa ṣàgbé ní ti fún ní procedure àti rẹ́sípì ìdè ni kó máa ṣe lọ máa supervise. tó wá túmọ̀ sí wípé màmá iṣẹ́ ti kọ́ ọmọ ẹ̀ níṣẹ́ ó dẹ̀ ọ̀rọ̀ àfikalẹ̀ sí ó ń wọ ọmọ iṣẹ́ kó máa ṣiṣẹ́ lọ. lórí lórí tó máa ń sè náà àti sí àtẹyìn ọ̀hún Okay, okay, you know what, you know what? I can't wait to taste this. Oh, so please. Ah! máa fẹ́ jẹ́ra mi pa lónìí ẹ jọ ẹ ti tí o. ẹ lọ sí dání àwọn asábì ṣáà bọ́ títí yọtí olówó. kí ló máa ń lọ níbi tó máa tẹ̀ fẹ́ gbà fẹ́ gbà fẹ́ gbà lórí mi yóò jẹ wà á dáná tó bá fẹ́ gbàdúrà á mì í ṣe competition pẹ̀lú ẹ̀yà. ètò ìwé máa ṣe òun mí ipò òun jẹ sí jù lọ. olùdó máa dáná látọ̀ ní lọ ògòdè. máa hmm. máa ṣe gbogbo yẹn. mẹ́ẹ̀m Have haven't been with Jamalari. Oh, really? No, this is this is <laughs> this is too much. Kilo wa special. Ah, ilé special, ilé special. Ah. Ǹjẹ́ wo ló dùn? O oh fìlì irú yẹn ni. Ọbẹ̀ wo nìyẹn? Ń dàbí púpọ̀ lọ́ta ó dà sínú abọ́ fún wa. Òun ló ta yìí. Ota nìyẹn. Ó ta, ó ta. Òun ló ti fẹ́ tán nínú abọ́. la tiẹ̀ wá? Ṣáà fún mi lẹ́ẹ̀rọ nǹkan. Fún mi láyé orí òkè ni. Tí o jọ́jọ́ tán tán gbé ló kó máa jẹ. láti àti mo jẹ́rú oúnjẹ yìí last ọ̀dọ̀ girama mi ni. ó ga gan-an ló tún sọ̀rọ̀ bí pé ìwọ ló bí mi ṣé ìwọ ni mọ́mì mi tọwọ́ bọ̀. o mọ̀ mọ́mì ẹ̀ ló ń ah, sọ̀rọ̀ ah, ah. mọ́mì ẹ̀ ló ń kì í. tètò yóò jàjà sí oúnjẹ lọ́jọ́ kan sí ká má gbọ́ràn. jàjà ní òkè lọ́jọ́ tàbí dènù lé gba ó ló dáná nù léèrè kó lè sìn kankan. if you try that rubbish. wọ́n ti ní ọmọ mi sí wa ti ní ká mọ́ mi. ok mọ́mì ẹ má bínú wa. Hmm. ẹ má bínú. wọ́n ti jẹ síwájú ẹ̀ tán. mo máa mú fún un so let her finish ẹ má bàjẹ́ náà kí ló ṣẹlẹ̀ òun ló jẹ tó tóbi jù láàrin wa ń bíbá oúnjẹ ló pọ̀ jù tó ràn jù jẹ ní kùnrin gan-an ẹ ẹ jẹun tó tó báyìí. wọ ẹran méjì ò ti pọ̀ jù kẹrin pé ẹ̀kan láti jẹ. eléyìí ẹran méjì ó gbọ́ ẹran méjì ló fẹ́ jẹ nílá nílá ẹ̀wẹ̀ mi. orí tí mò ń wẹ̀ ah, ó láì kò dòró ẹ̀rí ọkọ̀ ń gbé mi gbé mi ò dé máa mo dé máa wóǹdì ẹ̀ bó ṣe wà. ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń nù ẹ̀ ní. mo máa wóǹdì ẹ̀ máa rẹ̀ ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń nù ẹ̀ ní ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń nù ẹ̀ ní. Ah, ìwọ tó jẹ́ pé wàá jẹ́ ìyàmọ̀lẹ́ bó ṣe wà láàrin àmọ́ àwọn ẹni tó máa five wà á gbà last last. ọ̀gá wo ṣó three four five one two three. ọ̀dẹ̀ ni ọ̀dẹ̀ máa gbé sílẹ̀. ìgbà tí wọ́n ń gbé mi mi kì í ṣọ̀dẹ̀ ń gbà yẹn o. ọ̀pọ̀ ni yẹn lọ́jọ́ wọ́n ò ní sọ̀rọ̀ kí ni n kò ṣe rántí nǹkan kan sìn ìkọ́kọ́ ń bá fún mi nípa lè yìí like mo note àbí ṣé wọn ò notice ni pé àtọjọ́ ta ti ń gbé bí báyìí even if not lover like girlfriends kò tiẹ̀ wá ọlámiwá pé ah ọlámìjí là ń béèrè ń bẹ́ẹ̀ yẹn kò sóbìnrin kankan tó wá wá rí. Mm, ó possible kò má ní girlfriend àwọn tí ò ní girlfriend kò nǹkan tó ní kálukú ro ṣó mọ̀ pé wọ̀nyí o mọ̀jú kó máa fọpọ́ lọ́rọ̀ ọkùnrin lọ́ntì ẹ̀ òun nǹkan tó ń rò ó pọ̀ so ó kàn lè jẹ́ pé àwọn crush definitely ó tiẹ̀ máa ní crush bó ṣe rí yẹn wọ́n máa máa lé yìí e Oh, mi ò tiẹ̀ rí hmm. yẹn rò hmm. jàre. ọlọ́run ibo ni mo ti yan tèmi mo ti mọ̀ ẹ́ ti hmm. pẹ́ pé ẹ̀ẹ̀kan kan máa ń shift bọ́ mo mọ̀ pé as in me notice mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni pé ó ti dàrú finally like ọpọlọ ẹ̀ ti oh, dàrú o. I don't have sense at all. like you no no báwo ló ṣe di pé o graduate o jẹ́ pé o tún wá ń lọ sí NYSC kò yé mi báwo ló jẹ́ ní pé ọpọlọ ẹ o ti gẹ̀tẹ̀ kọ́lọ̀ yẹn gangan ni because báwo ló ṣe máa ní irú ọkùnrin tó fine tó sìn bò. bọ́dọ̀ lọ́rọ̀ ṣe ka ìlà bó ṣe ràn ojú ẹ̀ ti pọ́n o kí ló ṣe yẹ. pọ́n mo ń tẹ̀ láti sọ gbẹgbẹ ṣọ́ndẹ̀ tó ń. ẹ̀tẹ̀ yẹn bọ̀ ẹ̀kọ́ tẹ́mi fi hàn pé bí àtúnyàwó àmì ìbáyìí ni kò ṣe jẹ́ kọ́ wọn girlfriend ẹ wá o kí ló mm-hmm. fi hàn even at that ó tó torí náà ṣé wo mọ̀ pé táwọn èèyàn bá ti ń wá bẹ́yẹn wọ́n máa rí wàásù ráìvà jọ ṣé wọ́n rẹ́dí àti jà ni èmi ò lè jà ẹ kí ni mo ti ń sọ fáìtà ni o láìkì jà. lórí kò ṣe pé mo láìkì jà bọ mi èmi ò láìkì náà ṣe bó bá gbé wá gbogbo náà èmi gan mo fún mi la. ẹnu ló dé ni wọ́n máa nu ẹbí. orí òpè màá kàn máa wẹ̀ mí ìtẹ́ ní ṣe bẹ́ẹ̀ pé mo mọ̀ rí. ọjọ́ ti Kristiana tó ń sọ̀rọ̀ tó fẹ́ẹ́ ah, fẹ́ gbàwé mi kọ́ ni mo fi ọwọ́. ó tún kájà èrè ó tún kájà aláìnírònú ó lòun fọwọ́ ṣé torí yẹn náà mọ̀jà ká ló mọ̀jà dá ṣí ẹ́ léṣe. nígbà tí ẹja ń sìn kí wọ́n wẹ́n tó máa ń dára wọn. ni mo ti nú ẹbí bá ìyá tó lọ́ta tí ń pè. ó ti fi dàrú o olè ah, <laughs> má kò bọ́ta olè olè olè olè olè. bọ̀ wán wà náà ni. níbo wán wà ní Just a walk through my days. Who's gonna share with me my time? Who's gonna share with me my days? To Roger, baby, I know. would you take my time? Ẹ máa ṣe nǹkan ta ló dárò pàlẹ́ tó tó yìí. Tí gbogbo àdúrà gba kí tí gbogbo àdúgbò gbalẹ̀ kan. In fact, ní nǹkan kankan mọ̀. Wọ́n rí nìkan náà yìí. Ọ̀yọ́ mi, ọ̀yọ́ mi ẹ̀yìn. ẹ mú wa o ẹ̀yin kò lè yọ mí ṣẹ́yìn ìṣẹ̀lẹ̀ omi òkun lábẹ́ ẹ̀kọ́ kí náà ń pọ̀. mo ń mi látẹ̀kọ́. ẹ fẹ́ lọ fòkú ni. <laughs> nǹkan tó dá mi dúró síbí látàárọ̀. wíìtò bẹ́ẹ̀ bá ṣẹ́yìn lè ń darúgbó alẹ́. kí ló kàn yín. ẹ̀yin ṣètò kí ni àbí ah, ti gbá àdúgbò kan mi le kuru nbi tí mo wà for some time na. bá a pọ̀ pẹ́pẹ́ ká pa ayọ̀ ọ̀gá ká pa gbogbo ìbíkẹ́yìn ṣáà ti jọ kẹwàá ó kì í what's your own. oorun yìí nìkan mo ti yọ kí n kọ oúnjẹ yẹn kí n. ẹ má jẹ ẹ kó má jẹ mọ̀ṣẹ́ bẹ́ẹ̀ ti yó. a máa jẹ máa jẹ oyin tí mo dúró sí di omi sómi òkú bọ̀ ọ̀rọ̀ omi dẹ̀ rush. ok uh, no problem so kí ló wà fún this night. Hmm, ẹ má wọrí ṣe ti gbọ́ bóyá kẹ́ mọ̀ pé màá ṣàṣe normal fún yín it's understand me so don't worry. very good no problem. kí ló wá ṣe kí ló lè tẹ̀ ẹ̀rọ àpò tẹ̀ ẹ̀rọ àpò. I don't understand nǹkan tó múnú múnú mi ì lè rẹ̀ mọ́ mi lè lọ anywhere oúnjẹ yẹn ni. ẹ̀yin lè mọ̀ ẹ ti lẹ́ẹ̀kì oúnjẹ jù bọ́bọ́ ẹ sọ jẹjọ náà ṣé má tiẹ̀ wá lọ sọ nǹkan kan pé mi ì fún yín lóúnjẹ yẹn mọ́ nǹkan. ẹ ṣàgbákò ni ẹ ẹ ní fún mi ní kí. ẹ má wòrí àbùkù ẹ̀ lẹ́mọ̀ àjẹsẹ̀ tó yọ fúkọ tẹ́ ẹ sọ yẹn. wọ́n wọ́n bí yín rẹ̀. mo expect ẹ máa bẹ̀ mí ni o. abẹ́bẹ́ lúgbẹ́ oya please please <laughs> please please but kó jẹ́ rap méjì tó bá jókè lọ. tó ń wọra àyà sí ìfúnwẹ̀ ìnáwó. Very good. All right now. Oshé, Oshé Bades. Yeah. Bades girl, ever leave it osu osu osu ni àbí ìfẹ́ mi mi e mo fẹ́ fún. SOJ now at this point. ṣé wọn kó pẹ́ tó ti wà lọ́dọ̀ mi. Ah, ah. ojú tí jọ ń pẹ̀gùn wà bọ̀ ojú tí pẹ́. fine now I don't want you to sound stupid. mi ni stupid mo fẹ́ kó la etí ẹ kó dẹ̀ gbọ́n tí mo fẹ́ sọ fún ẹ dáadáa. very good. sórí àwọn girls méjì tó wà lọ́dọ̀ mi. àwọn ọmọbìnrin yẹn very good. now kíní kankan kíní kan gbé mi lọ́kàn i'm just confused. Um, mo like àwọn méjèèjì ó dẹ̀ wù mí kí n fi ikán nu wọn kí n fi ṣàyà. I mean ẹ fẹ́ mú ẹyọkùn nínú wọn kí ẹ yes but I don't know which one to pick because ìkànnì wọn ò bẹ̀ but ó in a good way then the other one she's reserved but in a good way too so my confusion is all of them are behaving good they are nice they are they are just excellent mi ò mẹ́tí mo lè mú kí yeah it good because um, it's, it's a good thing. She tó rò bá rí unibiayisi shurumiyia so nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣí ìtúsùkú ubẹ̀ yẹn máa ní ìdíyà kó take a closer look of her kó o mọ̀ pé kò kì í ṣe abẹbẹlúbẹ. no no no no no abẹbẹlúbẹ náà ń pè my dad used to use that word abẹbẹlúbẹ. abẹbẹlúbẹ ohun tó ti jí ìtìna òun yà wèrè gan because ọmọ abẹ wrongly to the wrong side ni then èyí tó wà reserve we need ìdí láti ṣe ẹ̀kíà. closely because àwọn tó máa ń wà reserve yẹn wọ́n dín inú ọ èṣù wọ́n lè wà reserve kó jẹ́ pé bọ́ngàlò ni satan ó kó sínú ikùn wọn so you need to be very sure about them. now you are sounding stupid. mi stupid ẹ eh? mi stupid ẹ. Eh? because mo sọ fún ẹ pé mi ò mọ etí máa fẹ́ o dẹ̀ ń sọ nǹkan burúkú náà nípa àwọn méjèèjì ewo ló fẹ́ kí n múnú méjì ń sìn. báwo ni mo ṣe máa mú yìí tí mo sọpọ́ọ̀tì ṣebí wọn ló ń bá wọn gbé inú ilẹ̀. ẹ̀yin lẹ ń bá wọn gbé inú ilé ni yorùbá máa ń sọ. ẹ̀yin ẹ̀yin kò mí pé mo disrespect ya kò ṣòro mi yẹ ẹ̀yin ẹ bá wọn gbé inú ilẹ̀ so ẹ̀yin lẹ máa mú ìwà wọn. but they relate with wọn máa bá ẹ sọ̀rọ̀ náà ó yẹ kó lè mẹ tí wàá dà tuntun. Ah, báwo lèmi ṣe máa mú iye tí o o like àbí iye tí o kò like ya. let me ask you apart from gbogbo nǹkan tá a sọ dùn jẹ́ kí n yá àsìkè. because kó má lọ jẹ́ pé ìwà nìkan ló mọ̀ ó mọ̀ the other side ṣé ẹ ti taste àwọn méjèèjì. taste mm. what does that mean. tètè ti ṣe orúfo tó mú wọn àti ní o ti kàn wọn lágbo. no no no no ẹ sojú ṣe no I, I can't do that kind of a thing. Ah. Eh, mímí ọmọ dada I ah, no no no no. ọmọ dada nìyí so ẹ kàn ń ṣe lóbólóbólóbó kiri inú ilé for over two weeks tẹ́tí jọ wà nínú ilé o ò tí ì mú kankan nínú wọn balẹ̀. ẹ sọ jẹ́ i'm your boss you talk to me like your boss. mú mọ̀ pé ọ̀gá yìí nìyà ah. please ọ̀gá mi ọ̀gá mi eh, let me ask you uku k'i fara pamọ́ fẹ́ni tó máa bẹ̀rẹ̀ yà e. sọ̀rọ̀ mi yá tẹ́lẹ̀ mi yé okobo ni à. E? ta ló kobo sórí ẹ e pé ṣá ṣé kí n mú ẹ wọlé kí n lọ prove ẹ fún ẹni inú wa yẹn lọ́wọ́ ṣé quotation yẹn please if if that is what you are doing please let me retire right away kí n máa lọ lé wa jẹ́ kí n kó èrò èkó délẹ̀. nǹkan tí mo mìíràn ni pé o máa ní láti pè mí sẹ́yìn window ìwọ́de máa wà pẹ̀lú nínú ilé ringtone tó bá mú jáde máa mú bó ṣe létọ́ màá mọ bó ṣe ń lé tó bóyá ó lè kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ó máa kanlẹ̀ àfiwẹ̀ èmi máa mọ̀ yẹn. now i can see that you are irredeemably stupid hey. you, you, you, you are brainless orí ẹ ò pé so kémi máa jẹun ọmọ kí wọ́n máa dúró lẹ́yìn lóyún wúdò kókó kó máa wo mi i i'm asking you for solution mo ní kó fún mi ní kó advice mi obìnrin sọ̀rọ̀ bí olórí burúkú. ọ̀rọ̀ ọlọ́gbọ́n ó máa ń dàbí ọ̀rọ̀ olùsìn ni. tell me what i should do. okay oga let me give you a hint of how you would know which one to follow. Will you take me with my steel? Nigga, yeah, did you know? Mola. Yeah, did Rọ̀mọ́lá. Ah, ah, Ṣo ti ń sùn ni? Oh, ah, mi ní sùn. Jésù gbogbo lọ ṣáwà. Ó dẹ̀ lọ́lọ́lọ́lọ́ lọ́tẹ̀ kan. Ó fẹ́ dẹja sínú ibẹ̀ yẹn ni wọ́n á bí mi ní stupid question. Má ti sùn dìde, ó ní nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ. Dìde dìde dìde. Kí ló ṣẹlẹ̀ náà? Owó kan máa ń frustrate, ó máa ń disturb èèyàn. Life wo gan ló ń live gan? What is it? ṣùgbọ́n kó máa ń dùn mí gan. kí ló ń dùn ẹ báyìí. ó máa ń dùn mí gidi gan. àti ó máa ń dùn mí gan-an ó máa ń dùn mí gan-an gan-an gan-an. ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀ náà ó dẹ̀ sọ fún mi kò dẹ́ ń pọnrún pọnrún bẹ́ẹ̀ pé nǹkan ṣe ó kò títí dé sí àbí ṣọṣà ó mọ̀ pé mò ń sùn ló wá bá mi please. èmi àti ṣùgbọ́n pé àdàbí ọ̀rẹ́ mọ bí ọmọ ìyá ni kò dé yẹ ká máa fi kọ́ bù fúnra wa ìwọ ọmúlá wọn á fi kọ́ fún mi ṣó dáa. èmi fi nǹkan bù fún un mi ì fi nǹkan kan bò Tiwalọ́lá. Hmm, ok kí ló dé tó ṣe sọ fún mi pé ìwà tọ́lá mi jẹ́ ìfẹ́ ra. Ah, ah. <laughs> ẹ gbà mí <laughs> kẹ́ ò yé you are sick in the upstairs èmi àtọ́lábìjì fẹ́ ra. lónìí dododo don't even go there. ọlámìjú ask me how to be pé and ń fẹ́ ra o. pretense ó tún ti bẹ̀rẹ̀ àbí your normal way ó tún fẹ́ parọ́ àbí òun parọ́ pé ìwọ òfẹ́ ọlámìdí jọ bí mo ṣe rí ṣé mo jọ bébì lójú ẹ tó jẹ́ pé mi ní mọ̀ ìgbà tí nǹkan ṣẹlẹ̀. dúró dúró ṣé mo fẹ́yàn kankan kí n má jẹ́ kó o mọ̀ rí kò sí nǹkan tí mo ṣe tí mi kì í carry along. Oh, oh, oh. ṣé mo máa ń keep relationship from you ní tiwa lọ́la. it can start now o lè fẹ́ lè bò fún mi na because it is happening right under my nose. okay o madam ọlámèjì kó tún gbọ́ lẹ́ẹ̀kan sí tí etí bá ń dẹbí àkókò kọ èyí tó ṣe dáadáa sí mi ọlámèjì ò ask me out ká tó wá sọ pé bóyá mo fẹ́ rárá ṣó ti gbọ́ jọ mo fẹ́ sùn. mo láwọ mo láwọ dé pẹ̀rọ lọ́wọ́ dé parọ́ ọlámèjì ò ask me out àwọn obìnrin méjì tá a fáìn báyìí à ń bá gbé nínú ilé bó ṣe rí gèlètè gèlètè yẹn tó fáìn tó lówó à ń bá gbé nínú ilé kò dé ask me out àwọn méjì dẹ̀ mọ̀ pé kò ní anybody ò so ọlámèjì ò ask me out kábàá ní pé ó so tí kò bá ask now definitely won ask now madam lórí irú now. please tiwa please just stop it. are you shouting. yeah i have to shout oríwọ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kó máa pọ̀ mọ́ pọ̀ wọ́n please kí ló dé o dẹ̀ ń frustrate mi ah ah tí ẹ̀ dúró ná ṣé orí èmi àti bọ̀bọ̀ yìí papọ̀ rí tá a jọ ń kiss àbí tá a jọ ń hug tó fi wá ń feel bẹ́ẹ̀ pé bí àmú ń fẹ́ ni. Ah, Romola, say the truth. Eh, say the truth. Like you guys are dating ó ní mi ò fẹ́ bí o déètè èèyàn kò tí ẹ ask me out rárá ṣó ask me out ni kò sọ fún mi. kò ask me out. má parọ́ fún ẹni àti ju gbogbo yẹn lọ náà kò ask me out. oṣù kò ask me out. honestly má bẹ̀rù pé mo pariwo mo ní sùúrù ṣé kò sí pé bàbá yìí ní problem àwọn méjèèjì àwọn bá gbé bá ṣe fine àti bóyá kò dé wá like ní brony you know he likes it kind of fleshy we can see that. láti ẹ̀bọ̀ ní ìjọ́jọ́ jẹ́jọ́ tó bá yẹ pé nǹkan tó gbẹ ló láìkú bá lè máa yí síbẹ̀ yí síbẹ̀ yí síbẹ̀ yẹn ń kọ́ nígbà mi tọ̀yàn láti ẹ̀bọ̀ ní. Eh, definitely mo mọ pé o taste me oh go ask me out go ask me out kò fẹ́ anybody àtijọ́ ń pé. Eh, jọ mo fẹ́ sùn padà torí ẹ ló ṣe wá jí mi bí ẹni tí nǹkan ṣe bẹ́ẹ̀ ló gbá mi lẹ́sẹ̀ bí tó ti gbá mi yẹn ṣì ń ta mí náà ó kórin sọ́wọ́ ni. pẹ̀lú tí mo ṣàkóso. Ah. mr soj ah, bí mo wà o. Ah, enjoy ara yẹn. inú yìí sí all the time. òun <laughs> lè ti fẹ́ lè ti fẹ́ di òyìnbó tán. Ah, ṣé kò dà bẹ́ẹ̀. ah it's good o dàdó dà tó. <laughs> very Yeah. well done. so mm-hmm. um, wait, there is a very good question I want to ask you. What ti ń bínú as in mùdùmùdù ikùn for quite some time okay. you understand me and this question goes thus ìjọ ta ló ń fẹ́ ọ̀gá mi nínú ìwọ i mean your friend. oh you mean Romola? Eh, mm. eh, ó ní èwo olúwa ló ń fẹ́ ọ̀ọ́ uh-uh. which kind of question is that èwo olúwa ló anyways èmi ò fẹ́ ọ̀gá yín o mm. and Rọmọlá ò fẹ́ Ọlámìjì. Mm-hmm. You're sure? Okay, very good. If you say so, because èmi kò fẹ́ bẹ̀rẹ̀ ni. But truth, truthfully, without lying to yourself, I'm asking you a very personal question. Mm-hmm. Ṣé o like ogami? mi? Ṣé o Hey, Ee, eh, tó ga mi oh sọ pé, o oh, bébì o, oh, mo fẹ́ máa jẹ̀ṣẹ́, ṣé o máa gbàgbọ́ ní ibà? Mo ah! <laughs> That means oh for for gami right from time. Ah! <laughs> hey, you want me to tell you something eh? ṣoré ọ̀gá tiẹ̀ yẹn anytime tí wàá rí ọ̀gá ẹ̀ you know this ìkókó ṣáà máa máa ṣe gbìn hmm, Hey, pínkì ní heart. okay let me ask you Talk about bá She to ṣé tó bá ń wet ẹ̀sìn ló máa ń <laughs> countless times ah! ṣorí ọlámìjì yẹn ó mọ ìdúró ẹ̀ náà tó eh, ṣe ga tó símbọlẹ eh, tó bá dúró sí mi wájú with his you know beard kókó wọ shirt no kó má wọ shirt kò ní wọ shirt kókó sílẹ̀ díẹ̀ báyìí ah. ó má. <laughs> Ah, ayé ọ̀gá mi ti tasí inú ilé kó mọ̀ pẹ́yìn kìnìún lòun bá ṣe. Èwo ah, ni àwọn kìnìún? So ojoojúmọ́ lẹ̀ ń dà sára, unknowing to him. Ewo ni àwọn ṣèbéèrè mi ni mò ń sọ pé ah okay No problem nǹkan tí mo fẹ́ confam ni mo ti confam yẹn thank you for banking with us and then thank you for granting us the opportunity to interview you. okay mo ti ṣetán. ẹ so dé. don't worry don't worry ah, ah. i know what to do. ah ẹni sọ ṣe bí bàbá yìí débi báyìí ṣe nǹkan ah, stu ah mo gọ̀ inú wa ń dáhùn foolish question. Eh? ṣé ká má parọ́ ọlámìjí hmm? is a very very nice guy yẹ ṣebí àtìgbà tí mo ti wọnú ilé yìí èmi àti ọ̀rẹ́ mi mo kàn máa wò pé báwo lèèyàn ṣe dá tó báyìí because kò jẹ́ ká feel pé àsí pẹ̀lú family wa it doesn't make us feel like strangers it mm. takes good care of us ó máa ń ṣe wá dáadáa it shows us love ó ti dáa jù irú wọn ṣọ̀wọ́n o soj ah. ó ṣọ̀wọ́n gan-an ni. àlẹmúlọgá mi àlẹmúni ah. àlẹmútúṣe ènìyàn a very nice man he is a man of timber and calibre He is. A man of excellent character. He is. Bó ṣe wà ẹ́, èèyàn gidi ni, ó lè fi ojú ẹ̀ tọrẹ fún èèyàn. He's a very good man. Okay, let me ask you this question. So tí ọ̀gá mi bá wù ẹ́ lọ́tọ̀kẹ́ délẹ̀ náà kó wá wò pé bó ṣe rí ìyàn tó lómi lára tó ní níwájú tó ní lẹ́yìn pé òun lè òun fẹ́ máa òun fẹ́ máa òun fẹ́ máa fọ́ ẹ jẹ as in kẹjọ máa gbọ́n mi sí omi òtò kóun fi ẹ ṣe wife material ṣó máa gbẹ̀ fún ọ̀gá mi wife material kọ́ wife. yes. okay let me now answer your question tó bá fi lè bí mi mi ò ní ìrọ̀lẹ́ mo eh? máa sọ yes straight ní ìrọ̀lẹ́ méjì. ó láìkí ọ̀gá mi tó tó yẹn. Um, I I do mo láìkí wọn mo like wọn. okay let me ask you a very personal question like o ti wo ọ̀gá mi from head to toe rí tó wo bó ṣe sí ń gbọ́n lẹ̀ tó wo sí spark yẹ tó dẹ̀ wọ pé hi tẹ́lẹ̀ yóò bá àjọkọ́ mi jẹ́ kó jẹ́ ó lè mi. ọmọ ara mi ò kí ń balẹ̀. ẹ máa ń ní goose pimp. ó oh, ẹ talukọ yìí gbogbo àwọn òyìnbó tẹ ẹ sọ ẹ ti ń try gan. Ah, ṣé o ti ever imagine pé bó ṣe ní ìgẹ̀ yẹn nǹkan tó wà lára ẹ ó máa ní ìgẹ̀ náà tọ́jà <laughs> mi bá rẹ̀ gba wá. ó máa bẹ̀ mí gan bẹ́ẹ̀ sóje. wá kígbe oró oró oró ẹ máa pariwo ẹ <laughs> máa gbọ́ wá. wá gbọ́ ẹ I tell ah, you. mo láìkè ó máa gbọ́ mi sí fún mi ò tó fọ́gá mi nìyẹn. ó máa pè yín kẹ wá kẹ wá fóun lómi fóun ní gbogbo ẹ. ah very good mo láìkè ya mo láìkè ya very good. Hey, eh, no problem. Thank no you. problem. Okay. Mm, go to Mook and Indian here. ẹ̀yìn sùn ni. nǹkan tó máa ń bí mi inú pa ìlélẹ̀ wàá fi ìkànlẹ̀kùn ẹ́ wàá máa kọlẹ̀ kó bẹ́ẹ̀ ni pé ilé àwo ló fẹ́ wọ̀ hmm. ṣé yorùbá fíìmù tó wo ṣó ti kú sí ẹ lágbárí ni. no na no listen but you want to knock like a normal person bó ṣe ń kanlẹ̀kùn nìyẹn. Ah, come on stop it when you are not Wizkid or Tiwa Savage you be playing beat do you want to sing this is not it na it's as simple as one go down two go gbọ́ three wọ́n bìrẹ̀ o máa jáde and that was what I did and you came out. okay I think I'm done with you. don't be done ok kí ló pè mí fún. ok very good. so iṣẹ́ tẹ ẹran mi ni mo wáá jẹ́ àwọn kìíní tẹ kó sínú ilé I've been able to help you interview them and they came out very nice they are intelligent so àwọn méjèèjì wọn love yín dáadáa àwọn méjèèjì fẹ́ jẹṣẹ́ àwọn méjèèjì fẹ́ jẹ́ housewife wa wọ́n love yín bí oríkèéríkèé ara so mi ya so that is my conclusion. Ah, ah, ẹ̀sùn jẹ. sir kí ló tó máa ń sọ̀rọ̀ bí ẹni tọ́pọ̀lọ ẹ̀ jàn báyìí nígbà tí mo bá ẹ sọ̀rọ̀ that I need the one that will love me hmm. tó máa love me bí ojú bí ojú tó ṣe wípé like this kind of love I know that love is surreal but the kind of love tó ṣe wípé tí ìyá ẹ̀ bá fẹ́ kú hmm. tọ́lẹ̀ mi náà fẹ́ kú hmm. tọ́lẹ̀ ni pé ó ní one option láti make èèyàn kan kó survive irú èèyàn bẹ́ẹ̀ ó máa fìyà ẹ̀ lẹ̀ ó máa mú mi that's the kind of love I'm looking for. you see, you see that's even the sorry that you mentioned is is such a useless guy because me, I stopped talking to him a long time ago. I, am very useless. I know, I know. This thing that you said is surreal that did it. It's not like you you you want to do. It's surreal that did it. But I leave him and God alone here, alone here. This is the only thing I'll tell you. These girls, they love you, Biojo. They love you, Biemo. They love you, Bi. Even they love every part of your body, including your I mean every part of your body. What is important is èyí tó máa ń nífẹ̀ẹ́ bí ojú bí imú with your àléébù ni kò choose. ẹwà bá wọn lára àlà ẹwà bá wọn lára àlà ẹwà bá wọn lára àlà yìí ó ta ló máa rò ó ọ̀rẹ́ ti tán kó gbàṣọ ilé ayé. Hello, girls. Oh, <laughs> welcome. Please, what's happening? This one, you see, see that big smile on your face. what's the good news, please? Oh, oh, you will <laughs> not notice. I got a not Jivesoni. Mr. Happiness, what is the source? Tell us now. Okay, okay, okay. The good news is my company just won a contract. Wow! no, no, no, no, no, no, no, listen to the better news. The better news is next week is my birthday. Oh, really? <laughs> Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Ẹ bá mi dúpẹ́ mi rí. It's not it's not yet my birthday. <laughs> Happy birthday in advance. Okay, okay, guys, guys, I know you guys are happy, but you know what I'm expecting <laughs> so now listen. My reason for telling you this is so you could prepare my birthday gift for me. Sure, of mm. course. And uh, you two should prepare to take us out. Mm -hmm. And as the life of the party, we have to celebrate. And before then, it starts now. Mm-hmm. Oh, Just give me that your own. Let me a drink from yours. <laughs> wow. okay okay okay cheers ah okay okay a máa ṣe pẹ̀lú wọ. cheers. Thank you so much. And congratulations on your contract. Àwọn náà máa ní ṣe ẹ̀bẹ̀ náà at least. A máa ṣe náà. Ṣe ṣe ṣe. Ṣe wá dáná lẹ́nu. Ẹ má gbé Okay, wá ní Okay, I'm gonna take you guys out to. Ah, ah, problem. In fact, I'm taking you out for shopping. I'm taking you out for shopping. Àdìgẹ jẹ́ àdìjú Show me, don't Can you imagine? tó ní <laughs> ìṣá ọkùnrin wọn ti ṣépè fún wa kí ni problem ọmọ o kì í ṣèwọ nìkan láti act out bẹ́ẹ̀ yẹn o láti tó oríṣiríṣi àwọn èèyàn. i'm telling you láàmú wọn náà bá mi ṣú ẹja rí. láàmú <laughs> pé kò sí kan tó lè tẹ̀mí àti ẹ̀. má tíráyè ẹ̀ka ṣùgbọ́n àṣìṣe yẹn fún mi kì í ṣerú ẹ̀ nídìí báyìí ṣe táwọn girls wọn ràn wọn tó wà mí máa fojú kan tí ò ṣe wò. wọn tó ní kíláàsì nìyẹn wọn fẹ́ mi ò ráyè gbogbo yẹn wọ́ um, in fact fẹ́ um, di ọlá méjì tó ń bọ̀ kí ni nǹkan tó fẹ́ rà fún ó yẹ ká tètè sọ̀rọ̀ kí tó mọ̀ ká surprise èèyàn tó fi wá sílé ẹ̀ tó ń tọ́jú wa deserves a lot you know. ìwọ fẹ́ surprise ọlá méjì èmi dẹ̀ fẹ́ surprise ìwọ àti ọlá méjì. so wait a minute má ṣe kí ni ẹni tó ń gbéyàwó bọ̀ wá bá. Really? Yeah. So you suffer. So it's now this time surprise. around. Yeah. Surprise for who won surprise the person. I am surprised. We follow one surprise and it's no wahala. It's fine now. Let's watch and see. Um, You're surprising him. I'm surprising him. So and I'm surprising see. both of you. Really? Yeah. Okay, that's fine. That's fine. That's fine. <laughs> Just a walk through my days. Who's gonna share with me my time? Who's gonna share with me my days? Gbogbo nǹkan tó yẹ kọkùnrin ní Nọ́lámìjí ni. Kí ni nǹkan tí mo tún lè fún un láti entice ẹ̀? Kò sí náà. Oh yes, a lady's body. <laughs> Afro àti bàtà ti wà nílé àti gbọ́n pé obìnrin kan wà bọ̀ àbí nǹkan kan. So tí bá fún ní ara mi, <laughs> you know bad now. You know, seduce him with my body. tó jẹ́ pé Rọ̀mọ́lá ó ní pé òun náà ní surprise fún of course cause sùn surprise ò lè tó surprise tèmi because they me ló my like mm-hmm. I will seduce him with my lovely body. Yeah. kí ni gbogbo nọ́sẹ̀sì kí ni kí ni gbogbo rárá get out of my room jọ ah, will you stop ọjọ́ ọjà oh, wèrè ni ṣé o pé mo lọ́ọ̀fẹ́ ni get out of my room Joe. I said get má ṣe léṣe o kí ló ṣe kí ni gbogbo nọ́sẹ̀sì náà ṣé o pé mo láìpẹ́ ni get out. kò paná yẹn iná tuntun yẹn paná yẹn off it. láìkẹ́ ni àfẹ́ bọ́ sítáàdì yọ̀rá mi jọ. ṣé o pé mo láìkọ̀ òye. reject me <laughs> àbútí reject me ni <laughs> ta ló fẹ́ fẹ́ tí kò bá kí n ṣe mi ṣé rọ̀mọ́lá rọ̀mọ́lá yẹn tó dọ̀ àbí <laughs> ṣé gbogbo bọ́dì ni kì í sọ àwa filẹ̀ àwa lọ fẹ́ wọn la kò pọ́sibú gbogbo ọ̀nà ni máa ṣe ọ̀dẹ́ mo máa fi gbà fún gbogbo ọ̀nà. tèmi kì í stress ara tó ti gbà gan pẹ̀lú dẹ́tí ẹ̀jẹ̀ ya bọ́ sí rí kílẹ̀ di sẹ́yìn tójú dẹ́tí lẹ́rì ẹ̀jẹ̀ káwọ́ lẹ́gbẹ̀gbẹ̀ bí ọmọ ṣẹpẹtẹ mi ò dẹ fẹ́ invest lórí nǹkan tí ó ní interest. ẹ̀sán fún kábíjà ó ayé yapa ẹ̀gbà ń tirúkà tó fún wa ní ṣíṣà ká léèrè kálẹ̀ jàmálà síta ẹwọ́ mo ti mo gbé wá ságbó tó lọ dàrú sí àwọn àní kì í dẹ́ṣẹ̀ o ó wá fẹ́ bá gbogbo à. má jẹ́ ká pàkó má jẹ́ ká pàkó mọ́wọ́ yẹn síwájú yẹn síwájú bá ti sẹ́yìn sẹ́yìn sẹ́yìn má jẹ́ ká pàkó mọ́wọ́ yẹn síwájú síwájú bá ti sẹ́yìn. mo ṣe realize lẹ́yìn pé ìwọ ni ṣòro ayé mi. ilé ìsòjì gbà ló ń sìn. ṣebí sọjí lòun ò ní pẹ́ẹ́bí tó ń lọ i don't like this. o oh, foolish girl o yes you are you are very very stupid like ogun pé mo ti béèrè lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ ni pé ṣé òun fẹ́ ọlámìjí ó ní o ẹ ẹ fẹ́ra yín o kò kọ́nu sí ẹ rí o is that not clear? ṣé kò wà glaring ni pé ẹ̀ ń fẹ́ra yín. Ah. no tiwa ṣé torí èlò ṣe wá ń ṣe báyìí tó ń gbọ́n tó báyìí it hasn't gotten to this okay do you know what if you actually want this guy you can have him. Ah, you, you are devil yourself. You are a big liar. You are liar. So shut your trap. O tún parọ́ ó tún parọ́ ooo kò sí kankan láàrin o lè dúró sí sitting room o bẹ̀rẹ̀ sí twerk oh, ẹ náà bámi bámi yí jẹ́ kí tiẹ̀ rí kan náà yíyí yíyí jẹ́ kí rí jẹ́ kí rí agbítọ́ ó tún wọ aṣọ bíi labalábá ó wá tún ẹ̀ kìdí gígùn ẹ̀ ẹ̀ òun tẹ̀ kò ń jọ́ àlọ́ stupid olú foolish olú olú ah mi ìṣe mọ́kọ́ tí mo fẹ́ fi ẹ gbé agbítọ́ wá wọ aṣọ bíi labalábá òun tún ẹ̀ kì you are just so stupid you look so foolish. Huh? Ah! ó ti mọ pé boyfriend ẹ ń bọ̀ àbí ṣé torí ẹ̀ ló ṣe wá ń tú ẹ̀. kórè orí bó ṣe rò mí lè afford láti lose a very long time friendship torí ọkùnrin náà for crying out loud kórè bó ṣe rárá ni. at the first place ṣó yẹ kó máa tech ṣó yẹ kó máa tech ní sisi room kò sẹ́nibọ̀dì bẹ́ẹ̀. yes torí pé o mọ̀ pé boyfriend ẹ máa wọlé ìrà tó máa máa wù ẹ́ tó máa máa stay at you you a big liar bó ṣe wọn kan let me give you a shock aláti ṣe mi wọn máa ti ṣàrò. The feelings all I need oh, do. Ó ga gan-an, àbí bí kò ń sòkúta. Gọmọ́lá. Pariwo bẹ́ẹ̀, I'm sorry. Alfa. Tó bá jẹ wàá lọ sẹ́ẹ̀fẹ̀ èmi èmi náà ní bí aláfiṣe kí ló dé tí má dẹ̀ pè mí tí má sọ pé mọ́mì ni mo jẹ́ ń sìn ìwọ yìí wàá máa sọ pé rárá o mi ò kì í ṣe mọ́mì mi kì í ṣe mọ́mì wọ́n ló máa sẹ́ẹ̀fì lé ní i've tried. yẹ́ẹ̀ wọ́n ti lé ní tòun ní làákà yìí báyìí ó ponú gan o ah, ah, ní kò tó dé pé wọ́n lo oúnjẹ kó ń kọ gbóúnjẹ wọn akọ ka jẹun ṣé. yóò ti fẹ́ máa sunkún ó ti fẹ́ máa sunkún. ó ti máa ẹ̀ kàwé kò bá àwọn ọmọ nínú ẹ̀mí àti ẹ̀ta ní. Àbàwọ́n àbàwọ́n wọ́n àbàwọ́n wọ́n àbàwọ́n àbàwọ́n àbàwọ́n wọ́n àbàwọ́n. Bí wàràpá ṣe máa ń sọ mí wò, ìgbàkúgbà tó bá wù ú nìyẹn. ó lè dojú tì mí láàárín èrò láwùjọ pàápàá jùlọ lọ́jọ́ kẹ̀ẹ̀yẹ́ ẹ máa rí wípé ọjọ́ tá a kọ́kọ́ pàdé ẹ béèrè lọ́wọ́ mi ẹni ṣé mo ti máa rí ó dání mi ò tí máa rí but you were surprised because ẹ fi pé tó dáa tó báyìí tó lówó lọ́wọ́ tó ṣe é mú yangàn láwùjọ kí ló dé tí ò níyàwó ṣùgbọ́n gbogbo àwọn obìnrin tí mò ń pàdé àléébù ara mi àléébù ẹyọ kan tó jẹ́ àdánwò fún mi òun ló máa léwu. ọlámi hmm? ò dẹ̀ múnú mi dùn. múnú ẹ dùn bíi ti báwo ṣé ṣó nìkan tí mo ṣe fún ẹ ni. Eh, èmi wò pé látijọ́ yìí mi ìfẹ́ máa wá kí n máa yọ wá kí n máa padà kí n máa wá friday kí n máa lọ sunday mi ò fẹ́ jẹ́ ká ṣe wedding jẹ́ ká ṣe wedding mi lè wait láti dìyàwó ilé àbúrò love mi ni. Hmm. Adeshewa, mm. Ìfẹ́, I love you so much. I love you too. What did you say? I said I love you too. Sorry, um, Adéṣẹwà, tá a bá ń sọ ọ̀rọ̀ ìfẹ́, mo fẹ́ ká lárò jinlẹ̀ dáadáa ká tó pè síta. Do you really love me? Ah, mo nífẹ̀ẹ́ gidi gan. mo nífẹ̀ẹ́ gidi gan tó bá ṣe pé inú ṣe síbi ìgbà ni o bá tí mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́. you love me so much. yes. okay sórí ní ti wedding yẹn bó ṣe ń ṣe náà ló ń ṣe mí because eh, èmi náà ti bá dádì sọ and um, dádì gan ti wò pé ṣé kí n buy process papers ẹ eh, kájọ America ká ṣe wedding ah! or better still ká ṣe wedding wa ní Nigeria. then we come to America. Ah! irọ́ wo nǹkan nǹkan tí dáàdì bá ti sọ ni tó bá jẹ́ pé nàìjíríà fine tó bá dé jẹ́ pé wo nǹkan tó bá ṣáà ti sọ ni. ló máa decide. mi mi ṣẹ̀ṣẹ̀ dín ní. bíbí ṣọ́kú máa ń sọ fún mi tábà tí ń sọ̀rọ̀ jọ̀kọ́ ló máa ń láìké yàn sọ̀rọ̀ quietly má bínú má bínú má bínú. no problem. i know you are happy mi ò kàn ń láìké ó máa ń fọ́ mi lórí mi. okay. I love you. But you're sure you love, you love me? I love you too. You love me so I love oh, sorry. I love you too. I love you. Hello? Busola. <laughs> Àbí o. Eh, ìlú ló wá jẹ́. Eh? Ní kí ni? No, no, no. Mm-mm, mm-mm. Ó bẹ̀rẹ̀ o, ó bẹ̀rẹ̀ o. Bó ṣe máa ń bẹ̀rẹ̀ leléyìí o one fifty ní èmi àtẹ́jọ́ sọ no no mi lè gbà kí ni ah, tó bá tilẹ̀ fún mi one fifty bóyá kọ kó kálukú ní wọ́n sáyé àbí kí ló dé gan kó kálukú ní wọ́n sáyé àbí kí ló ṣẹlẹ̀ gan ẹ́ eh? no tó bá tilẹ̀ gbà àyè ọmọ mi ọmọ ẹ̀ sọ eh? ọmọ kan jẹ́ kí n gbẹ padà náà mò ń bọ̀ mò ń bọ̀ ẹ́. Ẹ ẹ́ bíkì ah ah ọ̀dà ọ̀dà ọ̀dà. minute. àjọ àgbáyé kó. kí ni wọ́n lọ pọ̀jù covid nineteen lọ èmi ò jẹ́ kó fọdún burúkú tí kó bá mi àwọn àwọn àjù wọn lọ́kọ̀ sàmì tó bá fọwọ́ ẹ̀kọ́ mi máa gbẹ́jà sí fún ẹ olórí burúkú olùjọ́ bí ẹ̀jẹ̀ àlọ́. Ah, mo dára ti ti pa mí alọ́mọ bóyá mo tún ti rí wàhálà kọ́ bá mi olórí burúkú ni wọn bọ̀wọ́ yìí wẹ̀rẹ̀ kí ni ẹ̀kọ́ tó lọ pọ̀ tó sọ fún wa kọ́ bá mi oríṣi náà mọ́ mi ti yẹ níbẹ̀rẹ̀ gbogbo wọn máa sọ fún mi páwọn nífẹ̀ẹ́ mi wọ́n máa sọ fún mi páwọn fẹ́ mi tọkàntọkà ṣùgbọ́n tó bá ti lè rí pé kí ní í ṣe mí wọ́n máa fi mí sílẹ̀ ní èmi kọ́ mo dára mi èmi kọ́ ìwọ náà. àgbà tó wà lára yín yìí ó gan ó bad gan ẹ ẹ ti gbóná wọn ní nǹkan tó ń ṣe yìí ó pé kò ní kí ọ and then nǹkan máa ń ṣọtọ. Ah. According to Yoruba belief ó máa ń ràn yàn but medically kò lè it's not contagious but because everybody believe kó máa so sometimes I don't even just agree with people kó máa and ó láwọn oògùn tí mo máa help me to máa relax nerves me, to máa ń jẹ́ kí ara mi it's it's a mental problem brain problem ni oògùn. Um, ẹ̀yin ṣọ́ wá sọ pé tẹ bá lo oògùn yẹn dé stage kan ni pé ó máa stop ẹ̀ finally. mo kò lè jẹ́ kó lọ tí mo bá ti lò ó máa ń relax ní apps mi ó lè máa fi ń bèrè ọ̀rọ̀ mi pé ọ̀la méje pé mo ti máa ń sùn jù it makes me sleep tí bá yẹ ti sùn ara mi máa balẹ̀ that is why tẹ bá tẹ bá ń pa irú gbà always tell you pé kẹ́ máa pariwo it's because mi ò fẹ́ ní crisis ni now now it has happened. ẹ̀yin náà ìbádẹ́ ti máa sọ fún wa pé kò báyìí ṣe ká má máa pariwo àbá má máa pariwo àti ẹ̀jẹ̀ mi tó jẹ́ pé kọ́ kékeré máa ti bínú máa ti fara ya ọmọlá ó sọ kọ́kọ́ ni. Ah ṣé gbogbo ọ̀rọ̀ tẹ́yìn bá ti sọ lẹ máa fẹ́ kíyàn dá sí mi mi ò ní nǹkan kan tí mo fẹ́ sọ. please don't hate me ẹjọ ẹ má hate me don't don't hate me i'm still that good person you know please. bóòlù náà tún yóò ó ti bá gàìgà. tiwalala. kí ni kànáà kí ló ṣẹlẹ̀ kí la ní. ibo gangan ló ń lọ báyìí sí. mo lọ sọ́dọ̀ wọn mẹ́sìn what gbẹ̀gẹ̀ lẹ́nu títí ẹ níwọ̀n kan tó jẹ́ pé ibi tó jókòó sí lélẹ̀ tó ti ń sọ pé ẹ o tó bá ti wẹ ìwẹ̀ kan o níbẹ̀ omi yẹn máa jẹ́ kó orí kó ní reaction lára o fẹ́ privacy o fẹ́ comfortability ìwọ ọkàn yìí náà ló jẹjẹ kí a máa gbénu ilé ọlá méjì o wá fẹ́ fi mí sílẹ̀ o fẹ́ máa lọ o lọ anywhere o lọ bí kankan but kí ló kí ló tó fẹ́ ya abara mu rèjẹ náà kí ló tó fẹ́ ra abara mu rèjẹ. ṣé <laughs> tó yọ lọ́hùn ṣé kò ṣe pé o yọ ọ̀nù ah! ṣé kò ṣe pé orí ẹ̀ ti gbalẹ̀ àbò ní problem kan tó jẹ́ pé wọn ò tí ì bẹ̀ ẹ̀wọ̀n lẹ́yìn ṣó wà ókè ṣá ókè o tó bá jẹ́ pé o ní short memory jẹ́ kí n rán ẹ létí nígbà àwọn parents mi wọ́n wò bóyá corpus lodge mo wà oh. wọ́n mọ̀ pé mo wà lọ́dọ̀ oníwárapá ọ̀ṣẹ̀ mọ̀ ń sìn pé corpus lodge ló yẹ kó o wà. mi lè wá dúró tí oní sọ oníwárapá. fún mi lálàtì máa kọ́lẹ̀ torí wọ̀ lolùkọ́ tó kọ́ sí gbogbo ẹ̀ ẹ̀ ẹ̀ dọ́kítọ́ tó jẹ́ kọ́ gbọ́. bóyá àìsàn ara wọn gan ó máa fò dànù tó bá gbọ́ ẹ gbọ́ ẹni wárápá mo tún sọ kò sí kan tẹ máa ṣe ẹjọ́ mi ẹ máa kọ́ à láti síta o nípa ẹni sickness o ká máa mọ̀ pé ó nìkan tó ń ṣe yín ká tó tẹsẹ̀ bọ́ inú ilé yín bóyá gan lẹ ti kó ràn wá torí àtijọ́ yìí tí ẹ̀ ń bá wa sọ̀rọ̀ ìtọ́ ara yín ìtọ́ ẹnu yín ó ń bà lé wa lára bóyá àti kó ń bẹ̀ ọpẹ́lọpẹ́ ìdí ẹdí sùtọ̀ ti fi wò mí lé wa ni kò tí jẹ́ kí n máa gbé wára pa. kí ni tí kò bá ti wá ẹ ti lọ. èmi ni mo di ẹni tó fẹ́ rí mọ́. Mhm. èmi ni mo di epidemic lójú ẹ tí ò ń sá fún torí pé mo ní torí pé mo ní ah today is my birthday ṣé o foolish expectation mi wípé èyí tẹ sùn different surprises for good. different surprises àbí ẹ̀yin ṣe surprise àwa ẹ̀yin ṣe fún wa ní biggest surprises Eh? nígbà táyì mọ̀ pé èní birthday yín ẹ̀yin ṣe gbé wárápá lọ́jọ́ birthday yìí fún yín ẹ̀yin ẹ̀ ṣe sọ fún wárápá pé kó bá yín sún déètì síwájú ẹ wá gbé tán o ti gbọ́ o ti gbàgbé kan tó máa sọ nípa àwọn oníwárápá ìtọ́ ẹnu wọn lásán gan-an tó bá bá ewu èmi ni èmi ṣe fẹ́ gbó kàwé. àdékan tájà ẹ̀rí rẹ̀ kan èmi ń lọ ẹ má kò rọ̀ mí ẹ má kò rọ̀ mí ẹ dà òpònú gbogbo ìkan tó wà nílé yìí ló fẹ́ jókòó tì jókòó tì kí wọn náà kọ àìsàn oníwàrápá bàbá yìí wàrápá báyìí tó fi kú kó wá. God has given fair to me. God has been wicked. He has not been. He has not been fair to me. God, God has not been fair to me. You Ikú yá ju ẹsẹ̀ lọ. Rẹ́mi. Ṣorí kìíní ó ní solution. You don't hate me. Òfin kò máa rẹ̀ ṣe fún ọkàn mi. Kò lè ṣe ilẹ̀. Kò lè kó wá kan dájú ọ̀ sí kí ni kó wá kàn mí. Oh. What is this you ṣé o fẹ́ fi ọtí àti ẹkún ṣe o fẹ́ fi ṣe rẹ léṣe ni. it will not solve anything no come and complicate issues ni now. <laughs> ṣe fún ọlọ́run tó fi fi iṣẹ́ burúkú sí mi lára ṣebí wọn lọ́lọ́run bọ̀ kí n ṣe bí ṣebí wọ́n ní èrò ọlọ́run sí wa èrò dáadáa ni then my mom must be a liar my dad has been lying to me even my pastors because má ṣe pọ́ lóòrùn kì í ṣe bí èwo ló ṣe fún mi kí ló ṣe fún mi. Ah, I have lived all my life in sadness, in agony, in shame and ridicule. And people will op open their dirty mouth and tell me God is good. Which God is good. Lórí àìsàn yìí àti kékeré báyìí àti kékeré báyìí ló ti ṣe mí àwọn ará àdúgbò wọ́n sọ dádì mi lẹ́nu wọ́n ní èmi náà fi ṣoògùn owó ìtìjú yẹn ló mú dádì mi àti bọ́mì mi láfi Texas and we have done everything medically possible láti di pé mo wá òkè tell me sọ́dọ̀ òun ṣe bí. ọlọ́run jí sọ. Eh, ṣé ìwọ tí èmi gbàgbọ́ pé kò sí nǹkan tọ́lọ́run lè ṣe ni i've not been myself láti ìgbà títí wa lọ́la tó ti act fún wa lánàá yẹn drama yẹn ti pọ̀ jù why let's go spiritual àbí kí nǹkan tó fi rò. Ah, go spiritual i i don't know anybody i don't know any any afa any babaláwo any oníṣègùn i only go to church and. It's a Sunday, Sunday fade. I... Olamaji, I actually don't know anywhere to. But we can, we can, let's, we can try something. But okay, Nisoro, tí tí máa ní pé ká kúrò nínú ìlú yìí, ṣé To travel on this issue? Yeah. Of course I will. Mo dẹ̀ nígbàgbọ́ pé o máa wà sọ́ọ̀tì. Don't, Matushi, no, no, no, no, don't, don't even do that again, Joe. Oh my God, oh. Nkiru, what is it again? bịa but I, I, I explained I explained this situation to you now. Jimmy, shall I if we sí owó owó ọ̀gá mi kò sí owó owó mi na ọ̀gá mi bó ṣe depressed because love uh, they have broken his heart into pieces One wọ́n fọ́ heart ọ̀gá mi bí cup ni kó máa ṣàánà kò lè mend here together as he, he is frustrated and depressed that is the only man Jimmy mo lè lọ bèrè owó ní na mi lè lọ bèrè owó ọwọ́ ẹ̀ má ìfọ̀nà mi mi ò ní owó ọwọ́. So yeah, you have to manage until everything gets better then I'll be able to send you money. Come, come, shut up there. Say, say, say, Papa. Bye, Gary Jare. Hold up. Ah. Ìní ilé ló ti fẹ́ kú sínú lẹ́yìn dying of love or frustration. Kí n tún lọ tọrọ owó ọ̀wẹ́. Hey! this life this life ilé tó ti ń dùn tó ti jẹ́lé aláàyò tẹ́lẹ̀ obìnrin ụdị drop sinu sitting room mi ilé tó pé i hit at the right time oúnjẹ tó bá wù mí right now oúnjẹ ò ṣe é jẹ mọ́ ọ̀gá mi tó jẹ́ pé ó má ti fún mi ó máa mọ̀ pé ó ti fún mi á tẹ̀dú jáde nínú because of the happiness in him he will drop money for me again now sadness eh, ó ti kọ́ fúláàtì sínú ayé ọ̀gá mi kò kò lè fún mi kọ́bọ̀ ó máa jáde nínú ilé bí ẹni tọ́nà ń pọ́npọ́ ni tó bá sọ pé wọ́n bá nù kún pọ́npọ́ alàyè ló ń dàn alàyè ọ̀gá mi lọ́nà ń pọ́npọ́ òun ló tún dàn i'm tired this kind life obìnrin wọn lè báyàn jìyà ibi tó bá tutù lọ́ máa fẹ́ bà sí àwọn ọ̀pọ̀ lóòfò ọ̀pọ̀lọ́ ríbi tó tutù ó bẹ̀ sí ibẹ̀ ó púùlù ó bẹ̀ sí ibẹ̀ púùlù yẹn bẹ̀rẹ̀ sí gbóná ó bẹ̀ jáde ó fọ̀gá mi ilẹ̀ nínú problem i'm tired obìnrin ayé wọn ti pín ó ti pín am. Who's gonna share with me my time? Who's gonna share with me my days? To Roger, baby, I know. the reach of àdúrà nǹkan tó ń ṣe Ọlámìjídé lẹ́yìn ah pẹ̀lú bó ṣe cute tó ní owó lọ́wọ́ tó ah hmm. such is life but tí n bá ní kí n mú bọ̀bọ̀ ìlọsọ́dọ̀ pásítọ̀ ṣé ṣé ó lè sọ pé mò ń dojú bọ̀lẹ̀ ni àti pé tí n bá tún wà mú lọ tí ò padà rí wọ́sàn ó máa I believe in the God that my pastor serve ó máa rí ìwòsàn jẹ́ pastor. Hello? Hello, Pastor. Show me, don't Show me, don't this guy is crazy. <laughs> what? You're asking me what? <laughs> orí bó ṣe ń rẹ́rìn ni you been smiling since mo ti ń wọ ẹ̀nà àwọ̀ tó jẹ́ pé o máa wà múdí látijọ́ tó máa máa máa gbọ́n ẹkún mu bíi bíi omi ni mm. i'm just happy for you that's all. thank you so much oh. for being you mo dúpẹ́ gan lọ́wọ́ ẹ̀ èmi mi ò lè sọ orí ìtàn láéláé because you just brought back a good mood in me. <laughs> um, you're welcome gbogbo nǹkan tí ó wá sọ di bàbàrà ẹ tó ní mo ṣe fún mi kò tí tó nǹkan tó ṣe fẹ́mi àti tiwa ìgbà tá a kọ́kọ́ dé náà kí n dúpẹ́ ara ẹni jàre. ọ̀rẹ́ Hello. Hello. Oh. Hello, Pastor yes sir okay ah, ah. pastor ṣé nǹkan tẹ́ wá ń sọ fún mi ni pé kò sí nǹkan kan tó ṣe Ọlámẹ́jì ah okay sir okay thank you thank you sir ah. kí ni gbogbo kàtìkàtì rèé ṣé pásítọ̀ wa ń ṣe pásítọ̀ wa ń jà á ni. ikọ̀ tó jẹ́ kó ṣẹlẹ̀ lójú mi tí yàn ń gbára dálẹ̀ ní ojú mi ni pásítọ̀ wa ń sọ pé kò sí nǹkan kan tó ṣe. ẹ ṣé màá wá ní pásítọ̀ ń jà á nàbọ̀ ń ṣìrànà bẹ́ẹ̀ dẹ̀ ni pásítọ̀ yìí kò kókó kò kí ń ríran báyìí nǹkan tó bá yóò máa accurate kò sí nǹkan kan tó ṣọlá mi jìkẹ́ àbí ṣé kò sí nǹkan tó ṣọlá mi jí lóòótọ́ ni kò sí nǹkan kan tó ṣe everything was a decoy. Ben, Ola, are you telling me that you actually staged the, the epilepsy thing? Yes, I staged everything. Why? See, uh, um, um Kuribe, it's because of searching for true love.

ó wow wow wow this i is... i love this. ara wọn tàṣẹ kò dé ni. wow agbẹ́jọ́ fi hàn mí látẹ̀kọ́. ẹ òun pẹ̀lẹ́ la fi ṣe display àwọn ilé eh. wọn ní store ni. wow i love this i eh, love this. ṣé ká kó wá ni. yes Lola. Mm. ẹ̀gbọ́n ẹ sà. ah, ah peter báwo ni. jagunlabi. ìwọ ìwọ ò ń béèrè mi. Ah, a máa ń béèrè yín o ẹ béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n mi. ọ̀rọ̀ o kó má béèrè lọ́wọ́ mi o wọ́n á fi mí jẹ́rìí èké. Ah, ẹ má dàwọn lóhùn máa ń béèrè yín dáadáa. má tiẹ̀ má wọrí ara rẹ̀ ọmọ tí ò béèrè ẹ̀gbọ́n ẹ̀ ó ní ọkọ gbà nínú àwọn. Ah, ah, ah, ọmọ bẹẹ má dájà rí má béèrè má béèrè. Eh, Yẹmi ṣó ti padà sí school ni assignment kan ni mò ń wò lọ́wọ́ ẹ̀. no script lele. we are still dealing with this your film thingy thing. of course. but kí lẹ fẹ́ mú yọnu fíìmù èlò náà gbà ń bẹ̀. ẹ̀yin lẹ rò bẹ́ẹ̀ sá ẹ̀yin lẹ rò bẹ́ẹ̀. really yes. yẹ wo story yẹn tó sọ story kan fún mi wo àwọn story yẹn máa ń dùn létí mi. wow ṣé mo lè ká. ah why not ẹ̀kẹ́ ẹ̀ka yẹn gangan ni kókó bí ẹ̀gán lè padà sponsor mi. Hmm. kí ló pé èmi ọmọ tí ó bèrè mi kémi sponsor ẹ kọ́bọ̀ ò lè dìgbà lọ́wọ́ mi. kẹ́mi ni pé lórí fóònù kan máa ń sọ pé mo wáyé wálé gan. máa wà máa wáyé wálé. ọ̀rẹ́ mi tẹ́ mọ́ èèyàn tẹ́ máa security man ni my gate man. Soji. His name is not actually Soji, his name is Soji. and is the CEO of the popular SOJ Groups of Company. Mm. Soji. Mm. But you know, what you would like him is the fact that you always wear these fine, fine natives. Introduce me to this person making it for you. You refused. Oh, that's not a problem. What are friends for? I can actually do that for you. But Omo Kotemiro, as um, in everything I see a business in it, eh, this is what we do. Ìwọ sọ fún mi I'll tell you the amount. What is important is that in Koto béèrè yẹn get to you. You will deliver owó me and your goods will get delivered to you. We need láti meat, and no. No, no, no, I'm not gonna do that with you. Uh, láyé láyé just introduce the guy to me and I'll do my business myself. <laughs> I'm not gonna do that with you. Uh, but um, on, on, on, on a, no, not a serious note, on a lighter note, um, mm-hmm. take a look at this. This is eléyìí jọ nǹkan tí more like script táwọn ní movie yẹn máa ń lò tí wọ́n fi ṣe fíìmù wọn. You're brilliant. You're brilliant. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe fíìmù. Uh, uh, e, e, èmi kẹ̀ kí n kí n act kẹ̀ you know I can't act now uh, I'm not I'm not an actor. Ó kí ni script wa tó Do you wanna invest? not really an investment, but later on I could invest. Uncle Sheni, I read the story. Um, the story really touched my heart. And uh, story Only go ní nǹkan ṣe pẹ̀lú and finding love. You know this mirror society so mo, I, I'm trying to see how I can achieve the aim, the character I know script to achieve. Even what did you call me? Okay. I'm you understand point. Now, this story, you want to bring this story in this script into your own life as reality. Why are you so brilliant? <laughs> Why, why are you so intelligent? Okay. so kí wàá tèmi mẹ́. àti ẹ pọ̀ nbẹ sórí tí ẹ yẹn kọ̀kọ̀kọ̀kọ̀ mo fẹ́ ká fojú tó now this is what I want I'm finding love then you as a person na pé ṣàrẹ ló ń ṣe I want you to be part of this wàá ṣe gate man fún mi it could be a couple of weeks months at most. Can I achieve my aim? Okay. Hmm. You want me as your security person? Yeah. Mo lè ṣe because um, we are friends. Nítorí pé ọ̀rẹ́ máa ń gba ọ̀rẹ́ ni. Àwo ni ń gba wo ní gbọ̀wọ́. Táwo bá gbá wo ní gbọ̀wọ́. Àwo máa tẹ àwo máa dìnà ní títì lójú àwọn ọ̀gbẹ̀rì. So but for me, beyond this whole thing, I see another business. So now you tell me. How much are you willing to offer? Okay, why don't we just do it this way? That I will do you well after the whole deal. Yeah, you may do me well, but we don't need to sign anything. No, let's sign. It doesn't really matter. Business is business. Okay, what's the price? I'm not gonna charge you. So I'll do ten million. Ten million? Oh, people here Why not ten billion? No, gẹ́gẹ́ get ọ̀rẹ́ tó jẹ́ for any fún discount already. This is non-negotiable. Ten million, deal or no deal. Orí mọ̀ kórìí ẹ̀ pé o fẹ́ gba ten million lọ́wọ́ mi. you you don't understand this is me leaving my work leaving everything I know coming here to serve you as your gate man àwọn tó ń ṣiṣẹ́ London mi can only rí mi you know this is risk taking. this job you are even talking about you are the you you are the CEO of this company and I'm a I'm a director there mo ní stake in no company yẹn so the thing is jẹ́ kí md company jẹ́ kó ṣiṣẹ́ let him work let him do the work you are paying him for. nkóhun ṣiṣẹ́ yẹn kémi dẹ́ wá ṣe gate man. yes now. ẹ ẹ sanwó gate man. ẹ máa sanwó gate man owó gate man is forty k per month. no i can't do that <laughs> my own kind of gate man ah o oh, motivate, motivate, ti mo ti fẹ́ gate man. you are doing it for your friend that's a sacrifice you call yeah, it sacrifice. torí ẹni mo ṣe lọ sókè i would have just said twenty million but ten million is a good cash for you. okay okay okay deal or no deal. no five million and we have a deal. five million. Okay, you're not that cool, Sabo. Okay, good. And I know you love me, you even collect anything. <gasps> Are you serious? That's the scene. Uh, I, I'm, I'm feeling dizzy. This is just too much for me. I know this is too much for you, but I'm sorry. All my life, I've been searching for love because gbogbo brain tó wá sọ́dọ̀ mi all the way after was my money tó bá ti gbowó báyìí wọ́n á sá lọ. you have to go this far Please tó pọ̀ jù now I, I, I don't know what I'm doing right now I am so shocked and confused dúró gbogbo bó ṣe gbára dálẹ̀ mẹ́yẹn tó tó gbogbo everything looks so real. I know that sound. I know that is stupid. Oh. But, but, but, Romola, Romola, please, just, just listen to me. Mo ṣe nítorí wípé, even though anytime I fall, during epilepsy kí ni tí mo ṣe wọ̀nyẹn i feel pain in my body mo máa ń fi one particular tablet side of my mouth a foaming device so that i can foam and when i fall i feel pains i take analgesic i just to feel okay i'm i'm i'm i'm i'm, I'm sorry i'm sorry i'm sorry but but Romola i've never seen a woman like you mi ò ríyàn tó nífẹ̀ẹ́ mi bíi tẹ̀rí even knowing that ọ̀tá mi ní gbogbo condition yẹn God forbid that is not my portion and you still stood by me. Amola, this is too love. I'm sorry for the pain I've caused you. I'm sorry for hurting you. I'm, I, I, I, I'm sorry. Don't, don't tell me you're sorry. Don't. Ah. No, no. The care is all I need. Oh. Kàdúpẹ́ tó mẹ́sẹ̀ rẹ̀ débi rẹ̀ ká dúpẹ́ fún elédùà tí ò jẹ́ ká ṣìnà mo dúpẹ́ fún ara ìfẹ́ tó fi hàn mí you are everything you are you you are gorgeous you are beautiful you are kind you are good all my life I've been searching for true love I've been looking for a mother a friend, a sister, a soulmate, a help. And you know what? You are everything. And I noticed that I've always known that there's a space in my heart, a holy, very deep one. And I need someone to fill that place. You are one in a million. You are one in a trillion. Amala. mm. I need a, a better half. I need myself to be. Mo need èèyàn tó máa complete me. And please, that is why I'm going to ask you this question. Please. <gasps> oh. Will you marry me? And make my life complete. Just a walk through my days. Who's gonna share with me my time? Who's gonna share with me my days? To Roger, baby, I know. Would you take my hand? I need that you give me love I need me The feeling's all I need, oh. That me be more shady. The carry's all I need. Take me